ti ẹ̀tọ́ òfìlẹ̀ wọn lọ́wọ́. Nínú kí wọ́n jẹ́ wọ́n sílẹ̀ ṣe wọ́n ní àbí kò ti jẹ́ kọ́ ìrẹ́ yẹ. Nínú kí èèyàn jẹ́ ni tó ṣe pé máa ń sọkún ẹbí pọ̀ àbí kó sì jẹ́ ni tí máa já kọ́nà máa ṣe wà lẹ́ni tí ó máa já. Al-arham jẹ́ mẹ́rù rahim الراغب الأسفهاني من ترار المفردات المفردات في ألفاظ القرآن وني إتما الرحم وناني الفرج وني أبي بي وناني جاء الرحم wọn وعوام fún iye kan ìbátan àti ará nítorí pé gbogbo wa pátákáàfà wọn ni abẹ obìnrin kan náà ni gbogbo wa ti jáde òun náà nìyá ńlá wa Hawa alayhi salam káwa mọ bí ọ̀ràn àyàn ló jẹ́ ibi ká sokùn ẹbí yìí pọ̀ bẹ́ẹ̀ sì ni èèwọ̀ ni kéèyàn já okùn ẹbí. àwọn ẹ̀rí tó tọ́ka sílẹ̀ ikọ̀ jọjọ nínú alukur'an àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam lápẹjúwe ọlọ́wọ́n bá wá ní fahal asaytum in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum ulaika alladhina la'anahum allah fa asammahum wa a'ma. àbọ̀sọ̀rọ̀ ǹjẹ́ wàá jápọ̀ ẹbí yín bí nígbà tẹ́ ẹ bá kọ̀yìn ṣe ń tọ́lọ̀ fi ń pa yín láti ẹ̀dẹ́ ẹ̀kọ́ láti fi ṣe wà o tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ìbàjẹ́ lórílẹ̀ tẹ́ ẹ sì tún já okùn ẹbí yín gbogbo ẹni tí ọba kọ̀yìn sí àti ọlọ́run. tó sì ń ṣèbàjẹ́ lórílẹ̀ tó sì ń jákun ẹbí ulaika alladhina la'anahumullah àwọn ẹni tó bá ti bẹ́ẹ̀ lọ́lọ́run bá ti gégùn fún ọ lọ́n sànù wa o. fa asammahum ó sì di wọn létí wa a'ma absarahum ó sì fọ́ wọn lójú. àwọn olùmọ̀wá ní àyà yìí ó jẹ́ ọ̀kan. nínú àwọn ẹ̀rí ńlá tó fi hàn wá pé ẹ̀ṣẹ̀ ńlá gidigidi ni kéèyàn jákun ẹ̀bí. ẹ̀rí nínú ẹ̀san tó lọ́wọ́ san wá ẹni tó bá jákun ẹ̀bí oníkọ́lọ́ ó gégùn fún un yóò di létí yóò sì fọ́ lójú subhanallah. طبعا etí rẹ̀ lè máa أنه لا يسمع ما ينفعه فينتفع به etí ni ọ̀ràn gbọ́rọ̀ ṣùgbọ́n kò ní gbọ́n tí ó ṣe láǹfààní kò fi ṣàǹfààní ojú rẹ̀ á máa ríran ṣùgbọ́n kò ní fi rí tí ó ṣe láǹfààní kò fi ṣàǹfààní tòkí wá láǹfààní etí lásán tó tóbi nídìí tí èèyàn bí ewé kókò tó ṣe pé kò ṣàǹfààní kankan àbójú ti ń bẹ lágbárí èèyàn tó ràn bí ojú màálù tí àfi ká sọ́ra gan o fún àtijọ́ kan nínú ẹni tí ó máa jápọ̀ ẹbí tẹ̀lé kejì jápọ̀ ẹbí yóò sì sábàbí àwọn orí bú wọ̀nyí. ó wá nínú hadith etí Jubair ibn Mut'im radiyallahu anhu gbà wá láti ọ̀dọ̀ bàbá rẹ̀ radiyallahu anhuma. anabi sallallahu alayhi wa sallam wọn ni la yadkhulu al-jannata qati'un olùjápọ̀ ẹbí kò ní wà al hadith yìí wá. nínú Sahih Bukhari àti Muslim torí di eléyìí asima pé dídákun ẹbí ó náà ní ká máa wọn lódì ká má dọdọ wọn ká má wọn eléyìí ni wọn ń pè ní dídákun ẹbí wàá àwọn èèyàn ló wà ló ṣe pé àwọn lódì rí wọn kò kò fẹ́ gbọ́ nǹkan nípa wọn kò sì fẹ́ káwọn náà nípa òun kò fẹ́ máa ti ń ṣe wọ́n tí wọ́n ń ṣe kò sì fẹ́ káwọn náà máa ti ń ohun tó náà subhanallah tó sì ni gbogbo yín jíjọ jáde mọ̀lẹ́bí kan náà ni èèyàn ò lè wà fi ìjọsìnpọ̀ ó lè bá tún lágbára sí ni. ṣùgbọ́n nígbà táwọn bá ti mọ bẹ́ẹ̀ tá a bá ló ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ pinnu èyí tí wọ́n bá ti já kò tún ní ṣe é súnmọ́ ta ní àìsí rẹ pọ̀ láàmú fi dípò rẹ pọ̀ ọ̀tẹ̀ láàmú fi dípò sísọ̀ rẹ ọ̀pọ̀lọpọ̀ agboolé ọ̀dà horo wọ́n á máa yọ sẹ̀sẹ̀ márààta wọ́n á máa dì máa inú wọn adùn tí wọn bá ti rí ní ìgbà tí wọn banú jẹ́ tí àgbẹnukú ń dà wọn láàmú ní kí àtọ́ bá ti rí mọ̀lẹ́bí wọn ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ aláìdáa ni o. ẹ̀rí sílẹ̀tìlẹ̀ arham tí wọ́n ń sọ yẹn kásòkan ẹbí pọ̀ lẹ́yìn tẹ̀lé alíkẹ́ yàtọ̀ sírò àìlẹ́mẹ́ ni yẹjùmẹ́rù kàbí ìmọ̀ ìsìlámù fàhásì. yíṣà ń tẹ́jọ jẹ́ mùsùlùmí lásán náà mọ̀lẹ́bí rẹ̀ o. nítorí pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ yẹn wa in kanu kuffaran falahum alayka huquqa huququn wọn bá jẹ́ kèfèrí wọn níwọ̀ lórí rẹ̀ ìwọ qaraba ìwọ jíjẹ́ mọ̀lẹ́bí torí de eléyìí báyìí ó di ọwọ́ wa ká ti agbára láti rí i pé àjẹ́ sábàbí ike kí ẹbí já má bàa dẹni tí ọlọ́run ọba gégùn tó di létí tó sì fọ́ lójú tí ò sì ní wà lìjẹ́nà ọlọ́nkọ́ sànù wa. àti pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí ló wá láti ọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam níbi tí wọ́n ti ń ṣe àlàyé fún wa lóríṣiríṣi irú ẹ̀san ńlá tí ń bẹ fẹ́ni tó bá sokun ẹbí pọ̀ láyé ń bí àti irú àpadà sí tó dára ti retí rẹ̀ tó bá di lọ́la al gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith Anas bin Malik radiyallahu ètí imam al-bukhari àti muslim tí wọ́n gbé jáde anabi sallallahu alayhi wa sallam wọ́n ní man ahabba an yubsata lahu fi rizqihi wa an yunsa'a lahu fi atharihi falyasil rahimahu wọ́n ní gbogbo ẹni tí wọ́n fẹ́ kọ́nà ọba gbà láàyè nínú ọ̀rọ̀ wọ́n fẹ́ kọ́nà ọba gbọ́ láàyè nínú arzikì wọ́n fẹ́ kí arzikì rẹ kọ́fẹ̀ kó gbòòrò ó sì ń fẹ́ kí orípa rẹ kọ́ sẹ́kù wọ́n fẹ́ kí orípa rẹ̀ kọ́ sẹ́kù kó gùn nínú rìwáyà mi wọ́n fẹ́ kí ọjọ́ ayé rẹ̀ kọ́ pẹ́ falyasil rahimah kéèyàn yà sókun ẹbí rẹ̀ kọ́. tọ́ba ẹ ti mọ̀ nítorí wọn bá bá kọ́ fún kálukú yóò rí kótó di kókó ìnàró ìnàró al-qudusi nafatha fi raw'i annahu lan tamuta nafsun hatta tastakmila rizqaha. فاتقوا الله وأجملوا في الطلب سيلا النبي صلى الله عليه وسلم سو ملك جبريل أصوصي ملوكا أصوصي من نوعي ẹ̀mí kan ò ní bọ́ kúrò lára ẹni tó ní síwájú kọ́nà àbò tó gbé àrísìkì rẹ̀ fún un. torí náà ẹ páyọ̀ ọlọ́run o kẹ́sì máa wá àrísìkì gbọ́nà tó rẹ̀ wá. ìdọ́lọ̀ kọ̀ọ̀kan ò ní tàsí rẹ̀ ṣùgbọ́n kí wọ́n á nìtumọ̀ ẹ pé ẹni tí bá ń fẹ́ kó lọ́wọ́ bọ́ kọ́ gbà láàyè nínú ọ̀rọ̀ tí bá ń sì ń fẹ́ kí orí pa òun kó sẹ́kù á sì mọ̀ yí pé walan yu'akhkhira Allahu nafsan idha jaa ajaluha wallahu khabirun bima ta'malun ọlọ́wọ́ bò ní lọ ẹnìkan lára ńgbà tọ́jọ́ kú rẹ̀ bá ti pé kí wọ́n á ní tìmọ̀ pé ẹni tí bá ń fẹ́ kó orí pa òun ọ̀pẹ́ àwọn olùmọ̀ wá wípé yóò sokun ẹbí rẹ̀ pọ̀ wọ́n ti wá kó àkọọ́lẹ̀ àrísìkì tí ó pọ̀ torí de lẹ́yìn ìwọ̀nba tó bá ní bó tilẹ̀ wù kó kéré ma àlùbáríkà pọ̀ lára rẹ̀ yóò fi owó díẹ̀ ṣe ti àwọn tó lówó tabua ò lè ṣe yóò tara owó díẹ̀ yóò ní ti àwọn tó ní owó jaburata tí wọ́n lè ní yóò tara owó díẹ̀ yóò jẹ́ ẹni tó ṣe é pé ọ̀gá nípò ní kíga tó ṣe é pé àwọn ẹni tí wọ́n ní owó gbọ́gbọ́ ìfún àní torí kíni torí kó sokun ẹbí rẹ̀ pọ̀ báwo ni sísokun ẹbí kò ti jẹ́ sábàbí kárìsìkì ọ̀pọ̀ àwọn olùmọ̀wá ni tó fà á ni pé ẹni tí bá ń sokun ẹbí pọ̀ àkọ́kọ́ kan rẹ̀ ó balẹ̀ bíbalẹ̀ tọ́kàn rẹ̀ ó balẹ̀ yóò jẹ́ kó lè pọkàn pọ̀ sórí tí n bá concentration wà fún kò ní jẹ́ni tó ṣe é gbé ara gbáǹdùkú ní òfin dúró nídìí òwò tí bá ń ṣe tọ́kàn rẹ̀ ò sí mbẹ̀ èyí tí jẹ́ kéèyàn gba two hundred thousand nípò pé two million mọ́gbà gbàtọ́kàn rẹ̀ ọba ti síndí tó ń ṣe àwọn sì fọ́n two hundred thousand sẹ́wọ̀n kó domi ló ń yí mọ́tò la odo mélòó two hundred thousand odo márùn wọ́n wàá gbà nígbà pé chẹ́ẹ̀kì two million wọ́n fún un ètò ẹ̀kún yí odo mélòó mọ́ odo mẹ́fà nítorí kúrì rẹ̀ kò sí pẹ̀lú yín ara lásán ló wà pẹ̀lú yín àìsókun ẹbí pọ̀ gan kò ní jẹ́ kórí ó pé kò sì ní jẹ́ kọ́kàn balẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sokun ẹbí pọ̀ orí rẹ̀ á pé ọkàn rẹ̀ ó balẹ̀ kò ní sí dààmú tí lè ní ká pẹ̀lú rẹ̀ pákàlẹ́kẹ̀ tí ìjẹ́ amandáàsì kò ní sí pẹ̀lú rẹ̀ torí ẹ̀ eléyìí jọ kan bákan náà gbogbo ẹni tí bá ń sokun ẹbí rẹ̀ pọ̀ mọ̀lẹ́bí kan iye kankan ìbátan kan kò ní fẹ́ dáńfọ̀lù rẹ̀ nítorí pé ń tí o je kúkún ẹbí ọjà láàrin òun pẹ̀lú àwọn látọwọ́ tiẹ̀ látàrí dáadáa látàrí lílọ wọn látàrí mímá bẹ pẹ̀lú wọn látàrí àìfìgbà kan yà wọn inú wọn máa dùn sí gbogbo àwọn máa sọ̀rọ̀ dáadáa wọn máa fàdúrà ràn lọ́wọ́ gbogbo ń tó bá jẹ́ ọlọ́nkọ́ lọ́wọ́ ọlọ́njẹ́ ọmọ nílọsíwájú ọlọ́njẹ́ ọmọ nídàgbàsókè. Eyi náà ti ti pé ọ̀sẹ̀ kọ̀sẹ̀ ń ju ìpè lọ wọ́n mọ̀ fàdúrà ràn lọ́wọ́ bákan náà a rí nínú mọ̀lẹ́bí yẹn àwọn ẹni tó ṣe pé wọ́n á máa fún mọ̀lẹ́bí wọn ti ń ṣe dáadáa sí wọn yìí báyìí gẹ́gẹ́ bí ọwọ́ abo tí wọn ò ní kan sí mi nítorí lè máa gbòòrò sí i àwọn kan máa wá pé báwo ló ṣe wá ṣiṣẹ́ fún tí wọn náà lọ dá tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ à kò jẹ́ bẹ́ẹ̀ ipò bàbá lọ wà fún nítorí pé bí ṣe ṣe dáadáa sóun òun ò lérò pé tóun bá dá tóun lẹ̀ gan òun lè rí ju tóun rí nìsín náà lọ irú wọn pọ̀ láyé tòyàtọ̀ sẹ́ni tó bá jẹ́ pé ń já fún ẹbí ni ẹ̀ríkì mọ̀lẹ́bí wọn àwọn oníṣàlàyé máa fi èpè ránṣẹ́ sílẹ̀ kan láàrin tàbá sì rèé ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú mọ̀lẹ́bí ọ̀nà tí ó fi balẹ̀ iṣẹ́ rẹ̀ jẹ́ ní ọ̀mà sá tó ẹ rí ọ̀pọ̀lọpọ̀ lọ dáhùn ilé iṣẹ́ ńlá ńlá bí ká ìtajà ńlá tí wọ́n á jẹ́ pé mọ̀lẹ́bí wọn iná wọn sábà fi dé warehouse níbi tí wọ́n ń pẹ́rù sí lérò wípé kò ní jàǹbọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìmọ̀ ajákun ẹbí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà agbọ̀n bíi tí wọn ò ti lérò pé lé ó jò làgbàrá òjò ti máa sàn wọlé ẹni tí ẹni kó kín lẹ́yìn yẹn ni ó fi ẹ̀ ni ó fi ẹ̀gún fi bo yín lẹ́yìn nítorí pé wọn kẹ ọkẹ ọlọ́run wa àsìkò ti tó tọ́lọ́run mú ọ yìí gbogbo òru gbogbo ọ̀sán tí wọ́n máa ní kókó fifty cartons ti bisikíìtì jáde five hundred cartons ni ó kó jáde pé mọ́sẹ̀bọ́dọ̀ méjì wọ́n yìí sí la ó sì máa mà ní tó bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe fún torí pé òun náà sọ fún ẹbí pọ̀ eléyìí ò túmọ̀ sí pé tí ẹnìkan ọba sunkún ẹbí pọ̀ tí wọ́n wá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ tó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ kọ́ jàǹbá rẹ̀ o torí pé iná tọ́lọ̀ ń da torí ru àwọn ọ̀daràn bẹ́ẹ̀ lọ́lọ́ ti dá o ẹ̀ tó ń bá ta ìdá ò sí kí wọ́n pa ìdá kọ́ wá fi pàdé àìdá tiẹ̀ kó fi pa orí ibú fúnra rẹ̀ tọ́ ǹjẹ́ ọ̀wá dọ́wọ́ wá bí pé ká agbára láti sunkún ẹbí wa pọ̀ kámẹ́sì jẹ́ ọ̀kan nínú ẹni tí ọjà ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o kárígbá ṣe bẹ́ẹ̀ á jẹ́ kí okùn ẹbí ó ti ọwọ́ tiwa já. Al-Imam Al-Qurtubi rahimahullah ta'ala wọn lókun ẹbí tọ́lọ̀ ń pa wá láti kíká sopọ̀ oríṣi méjì okùn ẹbí kan tó fẹ̀ tó gbòòrò okùn ẹbí kan tó okùn ẹbí tá a ṣe àdáyanrí rẹ̀ tó ń dádúró gedegbe. okùn ẹbí tó fẹ̀ tó gbòòrò òun náà ni ma bayna al-muslimina min rahimin òun náà ni okùn ẹbí tí ń bẹ láàrin gbogbo mùsùlùmí lápapọ̀ nítorí pé al-muslimu akhul muslim mùsùlùmí tẹ́rì ọmọ ẹ̀yà mùsùlùmí ni gbogbo apáta ọmọ ẹ̀yà ni wá nítorí pé al-ukhuwatu al-imaniyya a'la min ukhuwati al-qaraba ọmọ ẹ̀yà ti ìgbàgbọ́ òdodo sowápọ̀ ó ní agbára ju ọmọ ẹ̀yà ìbí sowápọ̀ lọ. eléyìí náà lọ fa lẹ́ẹ̀tẹ̀ rí lóríṣiríṣi tó ṣẹlẹ̀ níjọ́ ogun Badr. a rí ọmọ tó pa bàbá rẹ̀ gẹ́gẹ́ abu ubaida amir ibn al-jarrah aminu hadhihi al-umma. òhun lẹ́nu ìfọkàntán fún ìjọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì kú pa bàbá rẹ̀ ní ọjọ́ ogun Badr. láti rí ọmọ ìyá tó pọ́ ọmọ ìyá rẹ̀ a rí bàbá tó fẹ́ ṣekú pa ọmọ rẹ̀ gẹ́gẹ́ bá Abubakar. radiyallahu anhu bí ṣe ń wọ́ ọmọ rẹ̀ ká abdulrahman tí o ti gba islam gbà náà ọmọ lọ́kọ́kọ́ rí ọmọ dọ́ọ̀lù ó lọ́wọ́ fẹ́ ó sì wá pa bàbá náà ìtẹ̀lẹ̀ ó wá lóun kọjá pọ́wọ́ òun lẹ́yìn ìgbà tí ọmọ ti wá gba wọ́n á ń sọ ah, abubakar wa ni ìjọ yẹn ọmọ kí n gé orí kú lọ́rùn ẹ̀ kó sinmi sínú ná lọ́mọ bá ní à èmi rí yìí àánú yín ló ṣe mí lórí gbọ́ tọ́wọ́ jẹ́ pé mo á pa yín bàbá ní ọba tẹ rọra pé bàbá o kò pé bàbá o kọ wá wò ó yé mi ní kọ̀kọ́ pọ̀ jù ẹ wo ìmánì tí bá ti wà ó ju gbogbo ẹni ti lọ torí ọ̀ràn yẹn ló jẹ́ lórí àwọn mùsùlùmí ká sogun ẹbí ìmánì yìí pọ̀ mùsùlùmí ọmọ rẹ ni ọgbọ́dọ̀ jìnnà sí ọgbọ́dọ̀ kọ̀yìn sí ọgbọ́dọ̀ yẹn lódì ọgbọ́dọ̀ dínà máa ọgbọ́dọ̀ pẹ̀gàn rẹ̀ ọgbọ́dọ̀ ṣàìdá rẹ̀ ọgbọ́dọ̀ gbọ́rọ̀ rẹ̀ ká nígbè kó òfófó tẹni tó fẹ́ dàrin rẹ̀ àtàwọn èèyàn rú tọba rí tọba rẹ̀ ní ti ń bàjẹ́ ràn lọ má jẹ́ kó náà jẹ́ èrò ẹ̀yìn gẹ́gẹ́ bó ṣe dáa fún ọ tí wọ́n jára wájú ràn mùsùlùmí lọ́wọ́ nítorí pé ọmọ ẹ̀yà rẹ̀ nítorí pé tọ́wọ́ bá ràn lọ́wọ́ ọlọ́wọ́ bá ràn ọ́ náà lọ́wọ́ wallahu fi auni al-abd ma dama al-abdu fi auni akhi bẹ́ẹ̀ ló wá nù hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ní yé ràn ẹrú lọ́wọ́ lópin ìgbà tẹ́rú náà máa ń ṣèrànlọ́wọ́ fún ọmọ ẹ̀yà rẹ̀ ìjẹta bá ti mélé yìí eléyìí á fi hàn wá gẹ́gẹ́ bó ti jẹ́ ọ̀ràn àyàn ike kí gbogbo wa pátákáàfà tá a dìjọ jẹ́ mùsùlùmí yìí ká mójútó ọmọ ẹ̀yà àti Islam ká mójútó ọmọ ẹ̀yà yìí ní pàápàá mi mójútó. okùn ẹbí kejì ìtọ́jú ìta sí rí òun náà ni okùn ẹbí ti ń bẹ láàrin mọ̀lẹ́bí ti ń bẹ láàrin bàbá sọ́mọ. So ọmọ ẹ̀yá sọmọ ẹ̀yá èèyàn ayé èèyàn àwọn èèyàn bàbá èèyàn tó fi dórí àwọn tó fẹ́ ọmọ ńlẹ̀ wọn tó fi dórí àwọn ẹni tẹ́yìn náà fọmọ fún gbogbo yìí ti di mọ̀lẹ́bí. الناس للناس من بدو ومن حضر بعض لبعض وإن لم يشعروا خدموا wọn láwọn èèyàn wà fúnra wọn ni o wọn bá àjọ luko wọn bá àjọ ara àgbòrò gbogbo wọn pátá ìní sẹrú sì fẹ lómi torí délé ti dọmọ ẹ̀yà ara yín ara yín lọ́wọ́ mọ̀lẹ́bí tí a ti àdáyẹrí rẹ yẹn ẹ rí i pé gbogbo gbàtí máa ń sọ̀rọ̀ sokun ẹbí pọ̀ sokun ẹbí pọ̀ ètò ọpọlọ tí wọ́n máa ń lọ síbi rẹ̀ nu nígbà tí ìbí dà wá pọ̀ ẹjẹ á ṣe dáadáa sí wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn pa àwọn òní sopọ̀ ẹbí pọ̀ ṣùgbọ́n tí mọ̀lẹ́bí bá wà tó ṣe pé nǹkan ríra wa à ń jọ ń sọ̀rọ̀ náà ní sísopọ̀ ẹbí pọ̀ yẹn dálé lórí àwọn èèyàn púpọ̀ ò ní fẹ́ kírú sísopọ̀ ẹbí pọ̀ yẹn lọ títí wọ́n lose interest nínú irú rẹ̀ because what is the benefit? tọ́jà pé nǹkan ń wá lọ́sàn-án wá lóru náà nísìn kó wa ń gàrí jẹ kò rí nǹkan kan mú wa torí pé ayé tá a wà nísìn ayé màtíríà ni lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ o lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó o bá ní ìní òkè ọ̀pọ̀ àìmọye lọ́wà tó ṣe pé ìbí kankan ọ̀dà yín pọ̀ àmọ́ nítorí pé o ti lówó gbogbo wọn súnmọ́ ọ má lé wọn dànù lópin ìgbà tó bá ti jẹ́ mùsùlùmí kí nǹkan kan ọ̀dà yín pọ̀ wọ́n sì súnmọ́ má lé wọn dànù lópin ìgbà tó bá ti jẹ́ kíni tó bá ti jẹ́ mùsùlùmí kódà tó bá jẹ́ kèfèrí ṣe dáadáa sí wọn lọ́nà tó ṣe pé wọ́n lè ti torí rẹ̀ kún ṣe kíni wọ́n gba gẹ́gẹ́ bí ti gbogbo wa ti mà gbígbé àìsówó ìnìbí òsì o nǹkan tó bá ti dọ́wọ́ rẹ nísìn àtẹrú àtọmọ ni wọ́n di bàtà rẹ àwọn ẹni tó jẹ́ ìbátan rẹ lódodo yàn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kíkó sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn lónìí kó tó dọ̀la torí kéèyàn má bàa dẹni tí ò ní wà lìjẹ̀nà àwọn bàbá wa ẹjẹ àti dáadáa sí wọn àwọn ìyá wa ẹjẹ àti dáadáa sí wọn bàbá bàbá gbogbo bó tilẹ̀ òkun jìnnà tó ẹjẹ àti dáadáa sí wọn síbí àwọn ni wọn bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí bàbá wa tí bàbá náà fi wá bí àwa náà ká ṣe dáadáa sí wọn torí tọ́lọ́mù bá kọ́kọ́ mi jẹ́ inú ogun ọ̀hún máa dùn tí ń bẹ́nu kó ṣe dáadáa sí wọn àtàbúrú tí ń bẹ́nu kọ́ ọmọ ṣe dáadáa sí sẹ́mi jẹ́ náà bá kún débi pé ògbélé ayé rí ọmọ ọmọ ọmọ rẹ tí gbogbo wọn wọn wọn rọ kiri káà rẹ tán ṣe dáadáa sí ọ inú rẹ ọmọ dùn tó bẹ́ẹ̀ náà ni tí wọn náà bá ṣe dáadáa sáwọn bàbá tí wọn náà rí láyé ni àwọn ìyá wa àwọn ìyá ńlá wa ẹja ṣe dáadáa sí wọn torí pé àwọn jẹnẹrálì wọn nídìí kankan lọ́dọ̀ wa ju pé ká ṣe dáadáa sí wọn kìí sowó owó apá kan nù ṣiṣẹ́ dáadáa kìí sọ ní gbogbo ṣiṣẹ́ dáadáa torí ẹ̀ ká má lérò pé tó máa ti ní ṣe dáadáa sẹ́nìkan owó wọn ni kò fún ọwọ́ àní ẹja lọ kí wọn máa ń já lọ kí mọ́mí àgbà pé mí nílé lọ mí lówó à mí lówó báwò ṣé owó náà nìkan náà ló túmọ̀ sí pé èèyàn ṣe dáadáa sí ẹ̀ kẹ́lá wọ̀ wá. tó bákan náà àwọn àbúrò bàbá wa àwọn àbúrò ìyá wa àwọn ẹ̀gbọ́n bàbá wa àwọn ẹ̀gbọ́n ìyá wa àwọn ọmọ tiwọn náà gbogbo àwọn eléyìí fámìlì wa ni wọn. ìmọ̀ enu wa ẹni tó lọ sí lẹ́tọ̀ káfẹ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà fámìlì wa náà wọ́n tún jẹ. bí ọmọ àbúrò bàbá rẹ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ àbí òye gbogbo àwọn eléyìí ẹ lè fẹ́ra yín torí pé nísìn ìwọ wa. sọ ṣùgbọ́n àwọn ọmọ yín àwọn ń ti wọn ọmọ tí yín tó bá jọ́pin kò ní fẹ́ yín tẹ́yìn bá jóbìn ọmọ tí yín tó bá jóbìn kò ní fẹ́ ẹ̀gbọ́n yín àbábúrò yín tó ń bá jẹ́ ọ̀pìn ṣùgbọ́n ọmọ tẹ́yìn bí dalẹ̀ wọn lè fẹ́ra wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú òfin ẹ̀sìn Islam tó ti pẹ́ lè fẹ́ra yín kí ni yín kọ́ra àbà ẹbí náà ni torí tẹ́lẹ̀ náà gbogbo èèyàn pátá náà ẹbí bẹ́ẹ̀ bí ni wọ́n. so ṣùgbọ́n mọ̀lẹ́bí yẹn ó tilẹ̀ jẹ́ pọ́tọ́ ká sokun ẹbí pọ̀ láàrin wa pẹ̀lú wọn ọ̀ràn yẹn ni ká so pọ̀ ọlọ́run ti tún ṣe lẹ́tọ̀ọ́ kí ká fẹ́ra wa kò burú ilé ìjọfin ọlọ́run yàtọ̀ sí mọ̀lẹ́bí bó ti ṣe fẹ̀ nínú àṣà àti yorùbá mọ̀lẹ́bí fẹnu àṣà yorùbá débi tí mọ̀lẹ́bí ò débi tí ìbí wo dé lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ yorùbá ń bì nìsí ẹni tá a polé kan bá jọ payín pọ̀ ẹ ti di mọ̀lẹ́bí torí gbàgbó lé jọ payín pọ̀ ẹ rí i pé ẹ máa ṣèṣe mọ̀lẹ́bí pé bàbá àgbà bàbá kékeré àti bàbá àgbà àti bàbá kékeré o ọlọ́run ọmọ bíi tí kálukú ti jáde wá ẹnìkan ó lè jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ bí ìdáni ti ń bọ̀ sẹ́nìkan ti jẹ́ pé ìpìlẹ̀ tiẹ̀ bóyá gbó ọ̀rà ló ti wá àmọ́ láyé jọ́n àwọn bàbá bàbá yẹn ìfẹ́ wà látẹ́nìkan dé wọ́n fún láyè lágboolé pé kó náà kọ́lé sí kọ́ máa gbé bẹ́ẹ̀ tó gbàtà sí kò ń lọ dá sí kò ń lọ ah wọ́n di pé wọ́n di mọ̀lẹ́bí tẹ̀rù mọ̀lẹ́bí eléyìí lọ́dọ̀ yorùbá wọn ni wọ́n ní fẹ́ra wọn ẹ máa fẹ́ra yín ọmọlé kan náà ẹ rí bí islam ti ṣe sọ ni tọ́jà yìí pé ètò súnmọ́ gidigidi islam gbà fún ọ fẹ́ra wọn láti wá pé láti bó síbò ẹ fẹ́ra yín jà ní. eléyìí báyìí yóò fi hàn wá bó ti ṣe pàtàkì tó ká sokùn ẹbí pọ̀ jẹ̀mà sísokùn ẹbí pọ̀ á ní kì í sowó nìkan o ọwọ́ kó fóònù àwọn èèyàn ní ìsìn salamu aleykum ẹkùjọ mẹ́ta mú ni béèrè àlàáfíà yẹn ó ń sokùn ẹbí pọ̀ nù ọlọ sí ìlú kan ní ìsìn àwọn mọ̀lẹ́bí rẹ̀ wà mẹ́ ó sì gbìyànjú ọ̀dọ́dọ̀ wọn salamu aleykum aleykum salamu ní kí wọ́n á kí n kó tójọ́ mẹ́ta náà tí ò sí àárín yín lẹ̀ ni mo wá mo tún wá ti fi sínú àjẹ́ńdà pé màá dọ́dọ̀ yìí ẹ wo bí inú wọn ṣe dùn tó ẹ wo báwọn náà ṣe máa fi fóònù lé ọkà pípẹ́ fi délé alálàáfíà ìpẹ̀lẹ́ ṣe gan ẹkú rìn òní ọlọ́sàn yín lẹ́sàn-án rí subhanallah náà nígbàgbé láéláé ẹlòmíì á ti jìnnà sí débi wípé wọn ò tiẹ̀ mọ̀ pé inú fámìlì gan la wà mọ́ sọ ẹ jẹ́ ká fòpin sí nǹkan yẹn ká ṣe dáadáa wa husnil jiwar àwọn ahlus sunnah wal jamaa wọ́n sì máa ń pani láṣẹ pẹ̀lú ká da sí àwọn alábàágbé wa. nínú dáadáa ṣíṣe tọ́jú ọ̀ràn àyàn òun náà ní ká ṣe dáadáa sí alábàágbé wa lóde wọn abágbára wa bá ti ṣe máa. alábàágbé òun náà lẹni tá a jọ mú lé tira wa àbájọ mú yàrá tira wa àbájọ ń gbàdúgbò àbájọ ń gbèlú gẹ́gẹ́ bí imaamu nawawi rahimahullah ta'ala ti ṣe ṣàlàyé. wọ́n ní alábàágbé ó lè jẹ́ pé yàrá lọ́kànra wọn ó sì lè jẹ́ pé bẹ́ẹ̀dì lọ́kànra wọn sí àwọn ọmọ sùkúù ẹni kanra wọn sí àwọn ọmọ lẹ́kẹ́ọ́ so gbogbo ẹni tí ẹjọ́ ń fẹ̀gbẹ́ kọlura ẹjẹ́ bá darun pàùn sẹ́ni tiẹ̀ tó yípo mbẹ́ tó tàǹpà tó láṣẹ alábàágbé rẹ nù yàrá kanra wọn alábàágbé rẹ nù ilé kanra wọn alábàágbé rẹ nù àdúgbò là ń jọ ń gbé alábàágbé rẹ nù àjọ wà lù ìmáàmù Nawawi tún lálábàágbé rẹ nù torí kọ́ ń sọ pé thumma la yujawirunaka fiha illa qalila la yujawirunaka fiha ay fil madina tó yẹn ni pé á lé wọn kú Mẹdínà ẹni tó kú Mẹdínà òní ju ẹ̀ta wóró lọ tí ọmọ bọ gbé tí ọjà alábàágbé rẹ ń bẹ ẹ òbí Mẹdínà ti fẹ tó wọn wá pé ẹni tí máa ń bá nàbí gbé Mẹdínà ní kíni jáàrù so eléyìí àlàyé rẹ ń bọ báwo la ti ṣe dáadáa sálábàágbé wa bí ká bùn lẹ́bùn torí tàhádẹ́wò tàhábù ẹ máa bọ́ra yín lẹ́kùn ẹ fẹ́ràn ara yín èèyàn tí ọ̀fẹ́ rí ọ tọ́kadú gbogbogbò nígbà tó rí ọ nígbà tí sì ń lọ oṣù rọra pọ́n búrẹ́dì kan léwé ẹ barakalọ́fin kan ẹgbẹ́lẹ́ yìí pé wọlé àfún yìí ni ọ̀dà ẹ̀sẹ̀ jazakumullahu khairan àkọ́kọ́ náà búrẹ́dì sixty naira náà ni so ọgbọ́n bẹ́ẹ̀ ti pọ́n léwé àti bẹ́ẹ̀ ti gbé fún wọn pé ah, Allahu Akbar àti èèyàn dáadáa lọkùnrin ẹ wá dúró ẹ̀bùn láǹtì láǹtì tó bùn mí. tètè wá tu létorí pé búrẹ́dì ni ó ní tọ́ jazakallahu khairan ala kulli hal. ọlọ́wọ́n sọ ẹlẹ́sàn gbogbo bó tilẹ̀ wù kó rí ó sà pọ́n mi lé sá ẹ̀hẹ́ kádùúgbẹ́ bẹ́ni tó rí ni tí mọ́jú. èèyàn ni òsì ò so yọkọ ọkùn àbí oníkọ ọkùn yọkọ torí ẹ tẹ máa bùnra yín lẹ́bùn ẹ fẹ́ràn ara yín torí ẹ ló ti jẹ́ kẹ́ tó bọ̀ lẹ́bùn ní títí ọ̀sán pé jazakumullahu khair shukran so tí wọ́n bá rí tó fún sá ah, àní ìtì ẹnìkan bọ̀ nìkan wọ́n dàn pé kí ni shukran ẹni tó bùn yẹn ní nǹkan kọ́ mọ́ bàjẹ́ pé ti di fifty fifty wọ́n sọ pé afuwan tó yé ó bùn ọ ní z wàá sọ pé ṣukran ẹ ṣe ìwọ tó bùn ó tètè sọ pé afuwan wọn náà dárí jì mí sàmójúkúrò fún mi tí ó lè làwọn olùmọ̀ àti sọpítà bá ti ra wa o ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn o ti hàn ah. gẹ́gẹ́ bó ti jẹ́ pé sàárà ìdènú lónìí wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láì dáa wọ́n wá ń wá ọ̀nà tó fi wá foríjìn tí wọn bá lọ sọ fún pé sẹ rí ìgbà kan báyìí mo tẹ̀ tún lẹ ṣe báyìí mo tún sọ̀rọ̀ yín báyìí ọkọ̀ burú á pàdé ńjọ pèsè lọ́rọ̀ pé tó bá fẹ́ tú details ó lè má forí jọ lọ́wọ́ àlọ́ ra ẹ̀bùn kan tó wọ́n náà ló kó bára rẹ̀ tó ọwọ́ àlọ́ rẹ̀ ẹ̀bùn kan wà gbé fún tó bá ti gbé fún láìsẹ̀ gbogbo ẹni tí a bá ti bùn ní nǹkan nígbà tí ìbá ti ṣe aláìmoore ọ̀nà òkè ẹ̀sìn táwọn akéwìtọ ẹ dàpọ̀ ẹ̀yà fèmí ẹ dárí jèmí gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá sẹ̀yìn forí jèmí. wọ́n sì ti dání ẹ̀kọ́ ọlọ́kọ̀ gbogbo tí mo ti mọ sọ̀rọ̀ ńláda mọ́sẹ́kìnì mọ́sẹ́kìnì ẹ dàpọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá sẹ̀yìn mọ́ fẹ́kẹ́ yá kí ló dé ẹ sáàtì yá fèmí mọ́ fẹ́kẹ́ sọ ọlọ́run yá fè gbogbo àmọ́ yá fè rẹ̀ asimi àbá asimi tó kó tètè ti fáìlì nù mọ́tò sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì ó lè béèrè pé kí ni wọ́n á ṣe gan-an di ojúmọ́ ẹ yáfin tó torí ẹ ẹ máa bùra yín lẹ́bùn ẹ fẹ́ràn ara yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti fẹ̀bùn mú lẹ́rú látàrí kó bífẹ̀ lọ́kàn tàbí bẹ́ẹ̀ kọ́ ni látàrí kó bífẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó di ìyàwó ọkọ rẹ̀ lónìí kọ̀sádédédì ẹ̀bùn náà ni ẹlòmíì ẹ̀gún súyà ńlọ́jẹ tóbi ti pé ọ̀tẹ̀ lọ́pọ̀ ẹlòmíì ẹ̀bùn bàtà kóskóso wọ́n sì rà fún tí ò rírú ẹ̀ rí pé ah ọkùnrin yìí dáa pọ̀ ọkọ̀ arínú àìsàn mayé obìnrin náà tó ti fẹ̀gùn fi mọ́kùnrin làkàtẹ́rà. àbí bí two mil fẹ́ra lọ síbi tí ẹ ti ta kíní kí ẹ bá mú ẹ làkàtí rà àbí two mil tó tutù kẹ ẹgbẹ̀lẹ̀ yìí ká no no don't worry ẹ ẹ ti gbẹ o nígbà tó bá mú lọ́ba ni pé àlá ah, the offer is accepted so ẹ̀kún tẹ́ rí yun subhanallah anabi sallallahu alaihi wa sallam ẹ wọ̀rọ̀ kúkúrú wọn ni ta tàhábù ẹ máa búra yín lẹ́bùn ẹ fẹ́ràn ara yín lédè ìlànà tó máa sọ pé tàfáàlù tàfáàlù ó túmọ̀ sí kékeré ṣe pé ìwọ gbẹ̀bùn mọ́ bùnyàn ẹ wàá fẹ́ràn ara yín à nó ìwọ gbẹ̀bùn wọn náà bùn sọ yé èèyàn gbẹ̀bùn wá fún wọn ní ìsìkò tó lọ gẹ̀ẹ́ jókòó mọ̀ ń bọ̀ wọn náà sì lọ wo tó lé bùn wọn náà fún tiẹ̀. a a a afẹ́ ṣe pàṣípàrọ̀ àti bẹ́ẹ̀. ẹ̀yin gbé búrẹ́dì wá èmi fún yín bọ́ǹvìtà tó yé èsì gbé búrẹ́dì ni wọ́n náà fún o wọ́n fún ní torí pé pé agbára gbogbo wo ojú nǹkan tí wọ́n ń bùn wá lọ fa ṣùgbọ́n súnà ọlọ́ọ̀ni kété yẹn bá bùn ọ ní nǹkan ayé pàtàkì kan ló gbé sí tẹ́ máa fi lè bùn ọ ní nǹkan wàá rí i pé èèyàn tó bùn ọ ní nǹkan ó bẹ̀rẹ̀ sí bàbàrà rẹ̀ eh, eh, after all gbogbo ẹ̀ kápọ̀ pọ̀ gan àríwú ẹ̀rí kápọ̀ hundred thousand ó ju agbára hundred thousand lọ àbí ta ló wà níbi tí ó ju agbára hundred thousand lọ kò sí wàhálà nítorí pé èèyàn ni wa lọ́nà ó lè control hundred million bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ eh, nítorí pé a lè má nílò fẹ́rẹ̀ ṣùgbọ́n insha allah wà á níbi kó wà ìyàtọ̀ ń bẹ́ẹ̀ nínú pa ni bilfẹ́ẹ̀ àti pé a ti ní bilkuwa ìyẹn ni pé a ti ní lóòótọ́ but a wà ní position pa lè ní bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó ń torí délé ẹ̀rọ ti omi yín lẹ́rú ẹ ní ìtẹnìkan á bùn mí hundred thousand á ní kí kó tó jáde mí náà ti lọ gbé nǹkan tó wọ́ ti hundred naira wa mo rò pé yé wa because la yukallifu Allahu nafsan illa wus'aha torí hundred naira tèmi tí mo mú àyùn bóyá yíyọ rẹ̀ bó ti ṣe tó nu tí mo ní bí hundred thousand ti tó nínú tó náà ní lórí torí ẹ̀ lọ́lọ́run sọ pé láyé mi ń minkum man anfaqa min qabli al-fathi wa qatal ulaika a'zamu darajatan min alladhina anfaqu min ba'du wa qatalu wa kullan wa'ada Allahu al-husna náà nàbì sallallahu alaihi wasallam fi sọ yìí pé fa lẹ́dí nafsi biyadihi law anfaqa ahadukum. مثل أحد ذهبا ما بلغ نصف أحدهم ما بلغ مد أحدهم ولا نصيفه tẹ́yìn bá ọlọ́run ní ẹni tó ń náwó tó a ti ká níbi òtó orí ìṣẹ́gun lórí àwọn ará mẹ́kà tó sì tún jagun kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ń náwó tó jagun lẹ́yìn tó lọ́n ti fún anabi sọ́lá àṣẹlẹ̀ ń ṣẹ́gun lórí àwọn ará mẹ́kà torí ẹgbàá yẹn ẹ̀ kí ni ìgbà tí wọn ò tí ì ní tẹ̀kùn lórí àwọn ará maka lànà bí wa ìgà fúnra lọ́wọ́ lọ́wọ́ ìgà fẹ́ni tí ó kó kalẹ̀ ẹni tó ná kọ́bọ̀ ńgbà náà kò lè dọ́gba pẹ̀lú ẹni tó ná mílíọ̀nù lẹ́yìn rẹ̀. nínú ọlọ́pàá ló fi jẹ́ pé nínú àdéhìí yẹn tí wọ́n bá náwó tó pọ̀pọ̀pọ̀pọ̀ tí wọn ò rírú ẹ̀ rí nítorí pé fẹ́rẹ̀ sí Islam lọ́wọ́ ó lè dọ́gba pẹ̀lú àwọn sàábí tó ṣe pé ó díẹ̀ làwọn náà ń gbà náà ṣùgbọ́n inú bó wọ́n ti mú inú pákápáká wọn ti rí mu sòṣùgbọ́n lónìí ó ti pọ̀ ó ti ṣe gbogbo ẹ̀ ọwọ́ àni ọ̀náwó ìwọ ni bàbá náwó náwó àdínì kó burú àlọ́ ò lè gba ládàá múdù kan sábẹ́ ó sì lè gba ládàá àdájì múdù jẹ nítorí pé bíbù káta bá ṣe wà sí tó sì náǹgbà pọ́njú yun ládàá rẹ̀ pọ̀ ìgbà táyì ní hundred thousand sẹ́wọ̀n pé bóun ṣe ní ló mú wa tó ìwọ kún hundred naira yun subhanallah so wọn náà tiraka ni wọn náà gba aládàá jẹ so nǹkan tó mọ lọ́ndrẹ́d náírà wọn náà fún so eléyìí náà ló fi jẹ́ pé yàn tí ń bọ àwọn èèyàn lẹ́bùn àwọn lọ́ba lọ́ba àwọn Saudi Arabia yẹn ọba lè bùn yẹn mílíọ̀nù ní ìsìnjọ́ dààmú sẹ́ni tó bá eh, tiwa náà ni rí nǹkan bẹ̀ nítorí ti mọ̀ yí pé kọjá mọ̀ kankan lọ́dọ̀ tó ṣùgbọ́n tálẹ̀ exchange ìfẹ́ láàrin ara wa torí di eléyìí ẹ̀bùn bákan náà kíkíra ẹni alábàágbé ká máa kíra wa asalaamu alaykum ẹ káàárọ̀ ẹkùsí àná ọlọ́wọ́ bó pin wa lérè yọ ràn wá lọ́wọ́ so gbogbo orú àwọn nǹkan yẹn kéèyàn máa ṣe pẹ̀lú alábàágbé yẹn kódà kó bá jẹ́ kéferì kò burúkọ kọ́kọ́ kí láàárọ̀ kí ẹ ṣe pé kọ́ sálámà sí ẹ káàárọ̀ kò burú ẹkú sí àná kò burú kò bá jẹ Paul kò bá jẹ Janet kọkọkọ kí kò sí tó burú mbẹ àmọ́ kìí ṣe sálámà o wàá kọ́kọ́ kí ní kíkí tàṣà kò burú torí àkí sálámà sí kèfèrí tẹ́lẹ̀ náà tí kèfèrí bá ti sálámà sí ọkàn jẹnu yà ni kò sì jẹni tí ó tujú ká sálábàápẹ rẹ yóò júmọ́ tó bá ti dí láàárọ̀ ọkàn kan gbogbogbò níbi ìgbó àwọn wa ní mà ṣé ká kí ni àbí ká má kí àkókò máa ń tá a ṣe fún un tí èèyàn bá ti wà bẹ́ẹ̀ problem ńlá ni o ẹni tí ó yẹ kí ẹjọ́ tújú ká síra yín kò wá ní ma bóun ti sì ọká tó sùn lánàá ni àbí nígbà tó ń darun pa yàrá òun tí wọ́n ló ń ta ń pa ni yàrá yín ọ̀tọ̀ọ̀tọ̀ sí ni ah, nígbà tó bá ti di pé ń tọ̀ ìkúkú gbowó kan lọ́wọ́ rẹ ìyẹn ò sì máa gàárì mi tọ̀ tit for tat bàbá fàdúró náà ti ṣe kínní lọ́pàdúró ni. orí láàárọ̀ kò sínú ẹ káàárọ̀ ó gbé ẹnu rẹ ó gbé faláró oní kò tí ì gbẹ wọn ò tí ì dá padà oní ó sì kó ń gbé tó falágbàfọ̀. ẹ dákun sí lè wọn ṣe gbé má oníṣègbè náà torí gbogbo ẹni tí ẹ ń jọ ń gbélé tẹ̀ lè kíra yín wàhálà ni wàláhì kálukọ́ bẹ̀rẹ̀ sí ní nira wọn nú wọ́n bẹ̀rẹ̀ sí nira wọn nú bí ìgbà tí àwọn ọdẹ tí wọ́n lo ìbọn sakabula tí wọ́n ń kì tí wọ́n ń kì tí wọ́n ń kì títí dìgbà tí wọ́n bá yìnbọn tí wọ́n wàá dún sọ̀bẹ́ lẹ́yìn ọmọ kọ́tẹ̀ sínú lẹ́mọ̀ kọ́tẹ̀ sínú ọmọ kárí rẹ̀ máa ń pè wàá gbà ńjọ́ náà wàá gbà ńjọ́ náà wàá gbà ńjọ́ tó bá gbà gbogbo ará àdúgbò gbogbo ẹni a bá ti kí àti mú ti gbogbo ètò torí gbogbo ẹni tí ẹ bá jọ kíra yín àti kanra yín lágbòkò ọ̀la súnà ọlọ́ọ̀ni ẹ̀ẹ́rì anábì sallallahu alaihi wa sallam wọ́n ní la tadkhulul jannata hatta tu'minu wa la tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu salama bainakum ẹ̀ẹ́rì wà lè jẹ́ nàkẹ́tù gbọ́lọ́ngbọ́. ẹ sì ní gbólóńgbò kó tó di pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ yóò àjẹ kí n tọ́ka sí nǹkan kan fún yín tó ṣe pé tẹ ẹ bá ṣe ẹ fẹ́ràn ara yín bí ẹ fọ́n kíkí ẹ fọ́n ká láàrin ara yín ẹ fọ́n sí sálámà ká láàrin ara yín gbogbo ẹni tó bá ṣe àṣàlámù àlékún sí wàláhì kọ́jẹ́ pé ń fìdá wọ ọ̀ka láti bí ọ lórí yóò fi ìdá yẹn pamọ́ sínú ọkọ̀ rẹ̀ kíákíá rẹ̀ ìgbà àti wọn ò ní mi nú tí mo ti ń pètè gbèrò àti pa. tó ṣùgbọ́n tó ọba ti kíyàn òun náà ọkọ kárí òun mánú ni. àti pé báwo ló ti fẹ́ fi ẹwà ẹ̀sìn Islam gan hàn òun gbá kèfèrí gbélé gbogbo ẹ̀ gbọ́ngbọ́ngbọ́ngbọ́n ẹ́ abọ́ lásán lọ fẹ́ mú ọ̀wá ń kó abọ́ bá rò kiri pé kó lè mọ̀ pọ́ wálé abọ́ rẹ̀ ọkàn tá lásán ni. sọ ìwọ tó yẹ kó jẹ́ pé o fi dáadáa ẹ̀sìn Islam ó fi hàn ẹwà ẹ̀sìn Islam ó fi hàn ah, ẹ dákun ṣé Islam yín náà lọ tó eléyìí amuko naa ko yi padà kó di mùsùlùmí bákan náà wọn ní ojú là àti ató tẹni nàtọ́ wálé yẹn nke jùmọ̀gbárí tó ti jùmọ̀gbárí tọ́fà dúró sọ̀rọ̀ pé tó wá pé lọ fẹ́ kùn kan ó ní kí wọ́n mọ̀ ń padà lọ ẹnìkan ọ̀pá jùlọ níbi ìgbà tó ṣe pé. lákìn ìsì gbogbo ìgbà tó bá fa jùlọ náà ní bínú jàmá ẹ mọ bóyá ń gbà mí ìyàwó rẹ lọ dánú bì fáwọn àlàlà àsìkò tí wàá wá sí nǹkan ọ̀fara rọ tòtí wọn náà bá ti màá fẹ́ wọn ẹ dàpọ̀ ẹ má bínú ẹ má wojú mi ẹ dàpọ̀ ẹ má bínú sọ́à ah, kẹ ẹ má wojú mi ẹ dàpọ̀ ẹ bínú onídìí kan sọ pé lè ń gbóná torí pé àbọ̀ ọ̀rọ̀ la sọ fọmọlúwàbí àtẹ̀rí pé táwọn ti sọ fún pé ilé rẹ̀ gbóná ilé rẹ̀ gbóná wọn ò ní bí ó tutù sọ yé gbogbo ẹjọ́ máa ti ń sàlàyé ilé rẹ̀ fún wọn ò ní bí ó tutù bí ọmọ kan lọ́dánú bí mi ìyẹn ni pé ìyàwó rẹ lọ́dánú bí ọmọ kan kí rẹ òtọ́rọ́ ọmọ kan kí èèyàn o so nígbà tó bá ti bẹ́ẹ̀ yẹn ẹ má jẹni tí kò ní tújú ká sí alábàágbé rẹ̀ nígbà tó bá pàdé rẹ̀ ẹ máa ràn wọ́n lọ́wọ́ nígbà tó máa ń bùkátà ràn lọ́wọ́ lọ́dọ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètò wa ga jù ẹ má jẹni tí ó fara ní alábàágbé ẹ má jẹni tí ó fara ní alábàágbé torí rẹ̀ ìní Ibn Hajar al nínú tírà wọn ẹ eh, zawajir wọn mú ìtàn ẹnìkan wá nù àwọn tàbíyìn. wọn náà ń ṣe ọdún gbọ́rọ́ ka kan gbẹgbẹ́ wọn màjús ẹ̀mọ̀kú màjús kí làwọn sìn iná màjúsì yẹn tí wọ́n gbẹgbẹ́ wọn fúngbà gbọ́rọ́ akramakumullah gbogbo àti ọba yí àgbẹ̀ nílé yẹn ó máa ń sàn wọlé yẹn àwọn ọmọ wa kó gbogbo gbà wọn máa kó wọn máa rẹ wọn máa kó wọn máa rẹ ẹ̀rù wa ń bà wọ́n bí táwọn bá lọ kú àwọn ọmọ onílé ṣe sùúrù o ọwọ́ ni kò rò ń pè máa tán wá pè wá wọn á mú lọ sọ́gangan bíi tìgbẹ́ tí máa san wọlé tiwọn àkàràwọ̀ kò mú wà kéésì tọ́ba ìgbẹ́ wọn á fi hàn wọn ní sẹ́yìn máa bi tí ntàwí yìí ti ń wọ bí ọjọ́ bí ìgbà tó ṣe pé lè òní wọn ní kò ṣe pọ̀jù ilé yín gan-an ni ti ń wà ó ti wá tó gbòó tẹ̀sí ṣe sùúrù máa kó gbẹ wa báyìí wọn lọ́jọ́ ti pẹ́ lórí ẹ̀ kí ló mú yín má sọ fún wa ká sì ti bá sì díbẹ̀ wọ́n ní Islam náà Islam ó ní ká má ṣe ká má ṣe ní alábàágbé wa lára ọwọ́ ká sọ fún yìnyín nira ni àfẹ́ nìyí lára ẹ̀rù ń bà wá kí tá a bá kú àwọn ọmọ wò nílé sàfaradà láfi ní ká sọ fún yín bàbá yẹn wá bi tábìrì yẹn léèrè kékeré lẹ ní ẹ máa wí náà dàbí gba islam wọn ni ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu bí bàbá yẹn ṣe di mùsùlùmí nù látàrí pé wọn kóra ró níbi níní lára àwa wa ń kọ́ o níbà ká àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń kà ní dáràn twenty nkà ni wọ́n ń ta kù ṣebí àdìsí Abu Hurairah radiyallahu anhu wa very clear nínú Bukhari àti Muslim àbínú Muslim sanabi sallallahu alayhi wa sallam man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jaara gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ àtọ́jọ́ kan yìí kọ́sà pọ́nlé alábàágbé rẹ̀ nínú Bukhari àti Muslim láti ọ̀dọ̀ yálà wa Aisha ọlọ́wọ́ bá kọ́yọ́nù sí wọn wọn làwọn gbọ́tà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ yìí pé ma zala Jibrilu yusini bil jari hatta dhanantu annahu sayuwarrik. Màlàíkà Jibrilu yẹ sọ fún mi sí dáadáa sálábà pé sí dáadáa sálábà pé sí dáadáa sálábà pé títí mo fi bẹ̀rẹ̀ sí ní lérò pé ẹ̀ ń bọ̀ bá yá yóò lálábàgbé náà jogún mi tẹ́lẹ̀ yìí fi hàn bí ìwà alábàágbé bó ti ṣe lágbára tó nínú àdìsí míì èyí tí ìmáàmù Tirmidhi táwọn gbé jáde gbọ́ ọ̀nà kan tó kún régé anabi Muhammad sallallahu alayhi wa sallam wani khayrul ashabi inda Allahi khayruhum li sahibihi wa khayrul jirani inda Allahi khayruhum li jarihi ẹni tó lóore jù nínú àwọn ọ̀rẹ́ iná ni ọ̀rẹ́ tó dáa jù sí ọ̀rẹ́ rẹ̀ ẹni tó sì dáa jù nínú alábàágbé òun náà ni alábàágbé tó dáa jù sí alábàágbé rẹ̀ àwa ń kọ́ kọ́lọ́ńdà kókó sí wa lẹ́ni tí ó da jù sálábàágbé wa o. nínú adé ti kan èyí tí àbí ṣùrẹ́ẹ̀ṣ tí wọ́n gbà wá tọ́wọ́nù sahih bukhari anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n wàllahi la yu'min wàllahi la yu'min wàllahi la yu'min. قالوا من يا رسول الله قال من لا يأمن جاره بوائقه ọgbà ọlọ́run ọba gbọ́ mo fi ọlọ́run búra pé kọ̀gbọ́ ọlọ́run gbọ́ mo fi ọlọ́run búra pé kọ̀gbọ́ ọlọ́run gbọ́ wọ́n fi bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta. àwọn sábẹ́ níta ni anabi sọlá àṣẹlá ni gbogbo ẹni tí alábàágbé rẹ̀ ọba níbàlẹ̀ ọkàn sí aburú rẹ̀ ọkàn rẹ̀ ọba lẹ̀ tí kò ní sùn láburú adékùnyìn ọ̀gbọ́ ọlọ́run gbọ́ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àfi kéèyàn máa ṣe tí ó mú kí ọkàn alábàágbé èèyàn balẹ̀. nínú tí ó ti jọkàn rẹ̀ balẹ̀ ká máa sálámà sí kaki kábùn lẹ́bùn kátújú kásí níṣẹ́ kọ́kàn rẹ̀ ọba àti tiwa àmọ́ ńgbà tá a bá ti jẹ́ pé akànfàjú ròǹgbà rí ni àti kí à ń fẹsẹ̀ halẹ̀ pé kó lè mọ̀ páwa ni a'udhu billah ẹ̀rú ọ̀nà ọba ike tọ̀ kọ́lọ́ ń gbà wá àdúgbò tá à ń gbé yé sádùúgbò ẹni tá a mú létí yé e èsè yan a'udhu billah ibi tá a ra létí yọ ọ̀dá o ẹ dákun ṣé òun àmọ̀ ṣàdúrà fún yín òkúkú ní ṣàdúrà tó àmì gbìyànjú gbọ́lọ́ngbọ́nu kọ́ máa sànù yẹn. tọ́ eléyìí báyìí wọ́n fi hàn wá pé ìwọ ni ká ṣe àìdásí alábàágbé wa a sì gbọ́dọ̀ nílára. wọ́n bí anábì Muhammad sallallahu alayhi wa sallam léèrè pé ayyu dhanbi a'zam ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù qal an taj'ala lillahi niddan wa huwa khalaqa kọ́ wa orogún fọlọ́ fọlọ́ tó ti kó lọ́dọ̀ wọ́n tún bí anabi sọlá àtúnlá léèrè pé ẹ̀ṣẹ̀ wo ló tún tẹ̀lé wọ́n ní antaqtula waladaka makhafata an yat'ama ma'ak kọ́ pa ọmọ rẹ̀ nítorí ìbẹ̀rù kọ́ má bàa jẹ nínú owó rẹ̀ wọ́n tún bí anabi sọlá àtúnlá léèrè pé ẹ̀ṣẹ̀ wo ló tún tẹ̀lé léyìí wọ́n ní an tazniya bi khalilati jari kó o ṣe zina pẹ̀lú ìyàwó alábàgbé rẹ̀ a'udhu billah tán ẹ̀rí pé àwọn òkú mẹ́sì Islam láwọn àwùjọ ẹ̀rí pé láwọn ọ̀pọ̀lọpọ̀ àwùjọ wọ́n ń báyàwó alábàágbé sùn kì í sì ń ká bàbá rámbó mi bọ́kọ̀ bá ti sílé àwọn ti kó bà àwọn òbílẹ̀ tó gbogbo orú nǹkan yẹn àmì kéèyàn gbọ́lọ́ngbọ́ ni àmì kéèyàn ń dẹ́ṣẹ̀ ńlá ni ètè yẹn gbọ́dọ̀ sọ́ra fún ọwọ́ wa nínú hadith ètè Imam Tabarani tí wọ́n gbé jáde láti ọjọ́ Jabir bin Abdillah radiyallahu anhuma ani nabi sallallahu alayhi wa sallam wọ́n ní aljiranu thalatha wọ́n lórí ti mẹ́ta alábàágbé o jarun lahu haqqun wahidun alábàágbé tó ti gbé ìwọ̀ kan lónìí wa huwa al-mushrik òun náà lọ sẹ́bọ̀ tẹ̀ ń jọ ń gbé kèfèrí tẹ̀ ń jọ ń gbé ó níwọ̀ kan lórí rẹ̀ òun lẹ́hu hakul jiwar ó ní ìwọ pálábàgbé rẹ ni kò sí dáadáa sí wàjáru lẹ́hu haqqan alábàgbé tó ní ìwọ méjì wàhùwà muslim òun náà ni mùsùlùmí tí ó jẹ́ alábàgbé rẹ alimuslimu lẹ́hu hakul jiwar wà hakul islam alábàgbé tó jẹ́ mùsùlùmí ó ní ìwọ mùsùlùmí jíjẹ́ mùsùlùmí lórí wa mùsùlùmí ní ìwọ jíjẹ́ alábàgbé wa wàjáru lahu thalathatu huquq alábàágbé tó ní ìwọ̀ mẹ́ta ọ̀rọ̀ mùsùlùmí kọ́rí ó náà ní mùsùlùmí tó tún jẹ́ mọ̀lẹ́bí èèyàn lahu haqqul jiwar ó ní ìwọ̀ kọjá alábàágbé wa haqqul islam ìwọ̀ jíjẹ́ mùsùlùmí wa haqqur rahim àti ìwọ̀ gbígbé mọ̀lẹ́bí wa ni. tó rí i pé gbogbo alábàágbé tá a bá ní kọ́ a gbọ́dọ̀ ṣe dáadáa sí gbogbo alábàgbé tá a bá ní àgọ̀dọ̀ fara ní ọba àjẹkà onítàn ọba àtijọ́ ga pelégún ó ní ìwọ̀ kan lórí wa ìwọ̀ yẹn ní kíni ìwọ̀ ọkọjá alábàgbé wa èyí tí ó pàtàkì jù nínú táàsì táàfi pínwọ̀ rẹ̀ náà ní kárí pé àfara ní kárí pé àfara ní. al nawawi rahimahullah àwọn lórí ti èèyàn mẹ́rin ni wọ́n máa ń pè lálábàágbé o as-sakinu ma'ak ẹni tí ń bọ̀ gbélé as-sakinu ma'aka fil bayt ẹni tí ń bọ̀ gbélé wa yaqa'u ala man la sakha baytaka bákan náà ẹni tí lè rẹ kan lè rẹ alábàágbé rẹ yàrá kẹ́ tẹ́ ẹ̀ ń gbélé kọjú sí mi kọjú sí ọ àwọn eléyìí alábàágbé rẹ ẹni tí lè wọn kan yín alábàágbé rẹ wa yaqa'u ala arba'in ala arba'ina daran bákan náà ogójì ilé níwájú lẹ́yìn lọ́tún lọ́sì gbogbo eléyìí náà alábàágbé rẹ̀ eléyìí Imamu Nawawi ló sọ bẹ́ẹ̀ wa yaqa'u ala as-sakin fil balad ẹni tí ń bọ̀ gbèlú náà alábàágbé rẹ̀ ẹ̀dẹ́gbẹ́ gbogbo èèyàn alábàágbé wa ṣùgbọ́n àwọn olùmọ̀ aṣọ pé ogójì lébi ogójì lébi ogójì lébi ládẹ́rì láàrin ọ̀sẹ̀ fún ثم لا يجاورونك فيها إلا قليلا إلي كيسي جيران توان صنبي إلي جار عام sòṣùgbọ́rọ̀ jàrún bíi ọwọ́ fáwọn because tó bá yẹ kí gbogbo ẹtí bọ́ gbèlú ni wàláì wàhálà yẹn ọkọ̀ láti mọ̀ pé láyò ìwà ti kó yin òkè ẹni tí wọn jọ ń gbé yàrá òun sì fẹ́ gbọ́ news kíkálukú wá airphone kó kìtì ẹ̀bọ tí kọ́ wọn gbọ́ ń tọ́ fẹ́ gbọ́ kó sáà máa ti gbórin tó ń gbà tí bá ti ṣe báyìí ẹ̀ fara nira yín ẹnìkan nínú yín ọbẹ̀ yẹn náà fi là lóru ẹ̀ jọ ń gbé yàrá ọgbọ́dọ̀ kí alukurani lọ́nà tó fi jí ẹni tó sùn torí wọ́n lọ fẹ́ yẹn náà fi là ètè kárí mi lọ fẹ́ ṣe bákan náà ẹnìkan nu wa kò gbọdọ̀ jẹ́ pé ìgbà tí ọmọ rẹ̀ fẹ́ yàgbẹ́ ó wá ní kó lọ gbépò sí iwájú ilẹ̀kùn àwọn alábàágbé àwọn lè jẹ́yìn ọ̀fẹ́ ẹ gbọdọ̀ síbẹ̀ ẹ sì gbọdọ̀ sọ àwọn ọmọ yín lẹ̀ lọ́nà tí wọ́n fi jẹ́ ìnira fún alábàágbé yín ọyọ ẹ máa gbá bọ́ọ̀lù wọ́n á máa gbá bọ́ọ̀lù wọ́n á sọ ojú wíńdò alábàágbé yín di bọ́ọ̀lù tí wọ́n máa set gbáà góò gbà ọ tó ayé ọmọ yẹn dá àwọn ọmọdé ni ọmọdé ò lè má ẹ ẹ ṣe jẹ yara ní wíńdò yàrá ni torí pé ara rẹ ọgbọ́dọ̀ fi rẹ bákan náà alábàágbé rẹ ọgbọ́dọ̀ kọ́ dápọ̀ ara àbí òye wa ohun tó so lówó tó fi ronú tó bá ti tálùkà yóò sẹ́jẹ̀ táwa lólówó torí pé òun kò nira bá wọn nù ọlọ́run bò sì fẹ́ kó nira bá wọn àti ká tájẹ́ ti ara wa kí kálukú ọmọ gbé rẹ́kọ́ọ̀dù sí ẹnìkan gbé rẹ́kọ́ọ̀dù sí tó ojú àwọn kò ní bá ìwọ náà wà lọ gbé tètè wà wà tè lé lọ méjì wà nira yín lára nínú nira oníkẹ́ máa ń díẹ̀ díẹ̀ kẹ́ máa ń díẹ̀ kẹ́ máa ń dín pàmò ìnira nìyẹn bákan náà omi ọbẹ yín ń ta sẹ́sẹ́ sí wọn mú wọn ò rí nǹkan kan òórùn rẹ̀ gan fi jẹ búrẹ́dì ẹ̀ tún gbé torí délé torí délé ọ̀dọ̀ ká tagbára láti má ní alábàágbé ilé ìgbẹ́lẹ̀ ti lọ sí gbẹ̀sẹ̀ wọn bá gbọ́n ti sùn sétí kínní ẹ má mọ̀ pariwo ta ló wá sílé kò ní dáa fún ta ló wá ti sẹ́ tó jẹ́ rírì kúri láàmú. rọra kómi kọ̀ fọ́ kó o ṣe sùúrù torí tọ́lọ̀ ọlọ́run sàn lẹ̀ sáré. ọ̀pọ̀lọpọ̀ kẹtẹ́rì táwọn òyìnbó fáìtì fún dáwọn ní kínní kan eh, human rights kínní kan nìkan yín rédíò kí wọ́n pè lẹ́jọ́ nìkan gbogbo Islam ti fún wa lẹ́jọ́ Islam ọ̀fẹ́ kọ́ fara ní ọgbọ̀dọ̀ wá pààkì mọ́tò sẹ́nu ọ̀nà yàrá tèmi tí wọ́n á fẹ́ jáde kí wọ́n á tẹ̀sẹ̀ máa pẹ́ kiri òun ti takú ìwọ mi lọ pààkì ẹ̀sìn tó fi ní jẹ́ ẹnìbọ̀dì lọ́wọ́ tó gbogbo orú àwọn nǹkan báyẹn ẹ̀jẹ̀ á sọ fáwọn alábàágbé wa tá a bá sọ ẹnì kọ́pọ̀lọpọ̀ yóò sojú kòkòrò àti di mùsùlùmí ẹni tí ń ṣe islam yóò tún di islam ọlọ́run kó tún èmi pẹ̀lú yín ṣe kó sì wá lọ́kàn nínú ẹni tó ṣe pé yóò máa sunkún ẹbí rẹ̀ pọ̀ kó sì wá lọ́kàn nínú ẹni tó máa ṣe dáadáa sálábàgbé wa ọlọ́run akọ́ là wa wọ́n sì wá lẹ́ni tí ó jà pọ̀ ẹbí làwa wọ́n ti wá lẹ́jọ́ ọmọ ṣàìdá tí ọmọ fara ní alábàgbé rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta